ṣìrìkúṣì ṣìrìkúṣì ẹ máa pẹ́ ṣìrìkúṣì ṣìrìkúṣì lálẹ́ àná ọlọ́run ló yọ mí ṣìrìkúṣì lálẹ́ àná ọlọ́run ló yọ mí ṣìrìkúṣì agbanipaná ni ọwọ́ pa mí ṣìrìkúṣì agbanipaná ni ọwọ́ pa mí ṣerékóṣe. ajísàfẹ́ ló kú ràn wọ́n wá. ṣerékóṣe. ajísàfẹ́ ló kú ràn wọ́n wá kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ kò máa ma dá kò máa ma súnmọ́ kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ kò máa ma dá kò máa ma súnmọ́ kájísà fẹ́ dòrí ìṣàkálẹ̀ àjíṣà fẹ́ dòbú kọ́ àjíṣà fẹ́ dòbú kọ́ àjíṣà fẹ́ ń rẹ̀ mọ́lẹ̀ àjíṣà fẹ́ dòbú kọ́. Ah! ṣerú eléyìí wádà kí bàbá ó tún kọ́ mọ́. ó lè padà kẹrin tí ó kàn tí ó kàn wá o. ẹ wá nìṣó ní ẹjí sáfẹ́ báyìí ká lọ ṣèdájọ́ tó tọ́ fún un. ọba ń o mẹ̀mí gbẹ̀là lèmi ń jẹ́ ọpẹ́ tó sí Elédùmarè Elédùmarè agọ̀tún ọba atẹ́ni lẹ́gẹ́lẹ́gẹ́ forí ṣàgbéjì omi ká tún wá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba adéwọ̀lú adégoróyè kábíyèsí wa ó sọ gbódilé ó sàkìtàn dọjà ọba tí ń sẹrú dọmọ àbẹ̀sí o. dúpẹ́ lọ́wọ́ ló kọ́ ọ̀kùn náà ah, dúpẹ́ lọ́wọ́ tiẹ̀ náà. Eh, ọmọ wa náà ni ọmọ wa ni. èmi ẹ̀mí gbogbo yóò bá mọ̀ mí èmi ni wọ́n ń pè pẹ̀là pẹ̀là lèmi jẹ́ mo ṣàkíyèsí pé bá a ti kọrin látàárọ̀ orin ọdún dùn ọdún dùn ni gbogbo wa ń kọ kò sẹ́ni tó kọrin kí kábíyèsí wa lèmi wà rò pé kí n fi orin tí mo fẹ́ kọ fún kábíyèsí wa ṣe ẹ̀bùn pàtàkì fún kábíyèsí ṣé mi ò kúkú ní kankan ìní ká ìrígo àmọ́ tí mo ní ní fi dúpẹ́ lọ́wọ́ kábíyèsí rẹ̀. Eh, jágbọ́ jágbọ́ jágbọ́. arọ́ba fi ojú tì yín o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. arọ́ba fi ojú tì yín o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. ẹ máa pé arọ́ba fi ojú tì yín o bóyá yín wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé olúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. ní oṣojú. arábà fi ojú tì í o bóyá yìí wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé olúwẹ̀ làjúlẹ̀ gbogbo wa ní oṣojú. àtàkùkù mẹ́ni ẹ̀tẹ̀ ń wá iyì kúkú mẹ́ni ìbàròdé ẹni ẹ̀tẹ̀ mọ́ra ẹ̀ láwùjọ ẹni ẹ̀tẹ̀ mọ́ra ẹ̀ láwùjọ ẹ pé ẹni ẹ̀tẹ̀ mọ́ra ẹ̀ láwùjọ ẹni ẹ̀tẹ̀ mọ́ra rẹ̀ láwùjọ. adéwọ̀lúwọ̀ ọba adégoróyè lékeléké lọ́ba ó dára níwà inú funfun ló kú ń bá wọn lò adéwọ̀lú dẹ́ni iyì láwùjọ adéwọ̀lú dẹ́ni iyì láwùjọ. tán wá tún wá yíra mọ́lẹ̀ agbéraga wọn tún gbéra sọ́lẹ̀ irú ẹ̀ kì í ṣe ní iyì láwùjọ. irú ẹ̀ kì í ṣe ní iyì láwùjọ. irú ẹ̀ kì í ṣe ní iyì láwùjọ. irú ẹ̀ kì í ṣe ní iyì láwùjọ. ó wá arábà fi ojú tì í o bóyá yìí wálẹ̀ wálẹ̀ ní o àbábàdé wọ̀lú ẹ̀ làjulẹ̀ gbogbo wa ní oṣojú ní oṣojú arábà fi ojú tì í o bóyá yìí wálẹ̀ wálẹ̀ ní o adéwọ̀lú ẹ̀ làjùlẹ̀. kábíyèsí o ẹ máa pẹ́ ọba ní. ọba ní. ẹ máa pẹ́ ọba ní. ọba ní. adéwọ̀ṣọ bí ọba. ọba ní. tọ́dẹ̀wàlà bí ọba. ọba ní. bí ọba. tó bá ń bá bọ̀ dáṣọ. kílẹ̀ ró tẹ̀hún kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ kílẹ̀ ró tẹ̀hún kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ kílẹ̀ ró aṣọ kílẹ̀ ró tẹ̀hún kílẹ̀ tẹ̀rù gàgà. aṣọ tẹ̀rù tẹ̀ ń pọ̀ gẹ́gẹ́ sọ́hun lè wúrà tí ń wọ̀. aṣọ tẹ̀rù tẹ̀ ń pọ̀ gẹ́gẹ́ sọ́hun lè wúrà tí ń wọ̀. ìsàyílẹ̀ ó mọ̀ bá mọ̀ bá ìsàyílẹ̀ ó mọ̀ bá ẹni níta mọ̀ bá wá ìsàyílẹ̀ ó mọ̀ bá ẹni níta mọ̀ bá lẹ́yìn ìsàyílẹ̀ ó. bẹ́ẹ̀ bá fún mi èmi mọ̀ bẹ́ẹ̀ mi ò ṣe béèrè ẹ rí wọn fẹ́ ṣàgbà ń gbà ó wí wọn jẹ́ tẹ̀yìn àgbàlagbà. ojú ọmọ ọlọ́dún o àárí lédè sí o ilé òní lé wa o ọ̀nà òní náà wá hmm, bá a bá jáde á padà lọ lé o torí pé ìran àwọn ọwọ́ wọn ègbé sọ́nà ẹnu ẹkú ọdún o ẹ yèdún o ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. <laughs> ìsẹ̀yìn làwọn ọmọ bá ìsẹ̀yìn làwọn ọmọ bá ẹni ìdítẹ̀ mọ̀ bá lẹ́yìn ìsẹ̀yìn làwọn ọmọ bá ẹni ìdítẹ̀ mọ̀ bá lẹ́yìn ìsẹ̀yìn làwọn. ìlú tẹ̀ mọ́ balẹ̀ yìí. ìsẹ́yìn lẹ́ ó mọ̀